نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ لأمة ونصح لأمة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 ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل فيا إخوتي بالملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته أنت الحمد لله يا دكتور يذل ويهديه من يشاء من الورى Ọlọ́run ni ọba tí ó jẹ́ sí pé ẹni tí ọba ti kọ́ oríire ọ̀nà mọ̀mọ́ ẹni náà lè mọ̀nà láíláí. Ìdílé ló wà yàrá dé máa yàrá omi náà wà ọ́ náà ni tọ́lọ́ bá kò sí ṣe kò ń yọ oríire ọ̀nà mọ̀ yìí irú ẹni bẹ́ẹ̀ náà lẹni tó kó pàtó kó oríire akíra kó oríire. ìlú ti lo ẹ̀yà àti ìmọ̀ ìyàṣà gómìnà lẹ́wà. ìyẹn sì jẹ́ lára àwọn tọ́lọ máa mọ̀ ọmọ òfin bó ṣe wù nínú ọlá rẹ̀. Ìdílò wáyá hẹ́dí láyé àṣà àtọ́ ilẹ̀ ìwà rán. Àbílẹ̀ ti pẹ́ fọ́lọ́wọ̀. Máa bí ẹ ti ní ìsá ẹ̀rọ ṣe tó ń wà láàbá ìjọ. Wàrà fi yíra wa. Wàrà máa rán wa létí ẹ̀ náà ní kí máa fi yẹ́ di ìsá ẹ̀rọ ṣe tó ń wà láàbá ìjọ tí ọmọ yìí fi dẹ̀ ń kírun àbí kó kírun kò tó tó bẹ́ẹ̀ ṣe. wà á bí ẹjẹ mi ní sáàlì oṣù tó ń wà náà rẹ́jọ́. kò ṣe fọwọ́ ẹ̀ báyà sí ní ọ̀dẹ́ lọ́wọ́ ni o. má bí ẹjẹ mi sáàlì oṣù tó ń wà náà rẹ́jọ́. nínú ọ̀dẹ́ ìtàwọn

Àdọ́lọ́ ọmọ kó jọ ètò ti fọ́ wa nínú ètò yìí àwọn dúpẹ́ fún ọ̀hún. Àpọ̀lówórí tó máa jẹ́ àpàrà sọ̀rọ̀ láíláí. Àtọ́rọ̀ àlékún aláwọ̀ fún ànàgbà Muhammad sallallahu alaihi wa sallam. Àdọ́lọ́ àlékún yára rẹ̀ kó wá sí fún àsọ̀hára. Ọkànlá àdọ́lọ́ àlékún àgbọ́yé ẹ̀sìn àti gbèsè ayé rọrùn àti dẹkùn. Kọ́lá kó jọ kó túbọ̀ ṣe fáwọn. Àgbọ̀dọ̀ máa ń ṣàdúrà fún àwọn tí àdúrà tán sí ẹ̀sàdúrà fún bàbá wa Hassan Hassan Rọ́bíọ̀ Ìwàlẹ́wà ìdọ́rọ̀ fún àtẹ̀bọ̀ wa fẹ́ wọn. Ọba àtàwọn kúrò fún wọn níbi tí wọ́n kúrò sí ìgbà tí wọ́n bẹ láyé. Ọba àti dáadáa tí wọ́n gbé láyé fi tó máa fi wọn. Ọba àjọpọ̀ káwọ́ wá bẹ̀ ká lọ káwọ́ wá ṣàjọ́. wà á ṣírí bá a ṣáré ká dábì nìkan tàbí ọ̀dẹ̀ àìsí ọ̀sìn yìí wà á dárí máa ṣàrọ̀ tálẹ̀ àmúkọ́. ìyá gbọ́dọ̀ máa rántí àwọn tí wọ́n bá pa láyé pàtó ọ̀fẹ́ láyé dáadáa. wọ́n ti lè wà á dárí máa ṣàrọ̀ tálẹ̀ àmúkọ́. wọ́n fẹ́ kéèké tí wọ́n ti wọ́n gbọ́ àwọn tí ọlọ́run bá ti ní kí wọ́n. wọ́n ti lágbàárí níbi mọ́sánásí wá dì wàhánṣẹ́rì ìdá àìsàrúta káàkiri ìtàn òun tàbí àwọn ìbákanáà àtàdé àfọ́bà àfáwàta akẹ́kọ̀ọ́ lára wọn wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n kọ́ wa lẹ́sìn wọ́n kọ́ wa níwà rí àwọn tó wọ́n ti lọ nínú wọn ọlọ́mọ́sẹ̀ wà kẹ́wọ̀n àwọn tó wọ́n bẹ̀rẹ̀ nínú wọn ọlọ́mọ́sẹ̀ wà ألم تر أن العنوان يكتب آخره ألم تر أن العنوان يكتب آخره أول ما يقرأ من الكتب عنوانه Ẹ̀gbẹ́ni ìgbà tó kí gbogbo ara ẹ̀yàn, ilé ìjọmọ̀ rẹ̀ báyìí kò sí bàbá ti ẹ̀kù sí ìyá ti ẹ̀kù tàbí ọ̀fún. Àlàmùtọ́ nírò jókòó tèmi wọ́n lẹ́kọ̀ọ́ sàdúrà. Àlàmútàrọ̀ àgbà yà ń wá àìnà lókè ìjábọ̀ àṣẹ̀rọ̀ wọn. Ọ̀sán yìí rẹ̀ rí pé gbogbo ọ̀gbà yóò tán bá ń kọ lẹ́tà láyé. Ìwà àìnà lókè ìjábọ̀ àṣẹ̀rọ̀ wọn. Àbí àbá ń kọ ìwé, bóyá pọ́jẹ́tì ló kọ́ ni. Àná ìwà àìnà lókè ìjábọ̀ àṣẹ̀rọ̀ wọn. Pọ́jẹ́tì ló kọ́ ni. Àná ìwà àìnà lókè ìjábọ̀ àṣẹ̀rọ̀ wọn. ألم تر أن العنوان يكتب آخره. Ṣẹ́rẹ́ ta máa ń kọ kẹ́yìn nínú Yóò tẹ́ tábọ̀ àrùn ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí, ọgbọ̀ ọ̀lọ́mọ̀ yóò tẹ́ ọkùnrin àmì náà lè kọ́ tó dì wọ́n ní wà lọ́wọ́. Ìjọba kọ́kọ́ kà nínú lẹ́tà láyé nínú ìwé láyé náà ní ta kọ́kẹ́ yìí. Àwọn ọlọ́mọ̀ lókè ọmọ náà lè kọ́ tó dì wọ́n ní wà. Àwọn ìjọba akẹ́yìn pípẹ́ ìbọn ni ìkí àwọn òbí mi lẹ́yìn tí mo ti kí gbogbo wọn ti kí kí tán sí yìí ọ̀tàbùkù wa ò mo mọ̀ ọ́mọ̀ ìdí bẹ́ẹ̀ ìyá tí mo tara wọn jáde káàpà náà ní tí ò bá mọ̀ kí n fi ìjókòó yìí náà sọ àwọn ni wọ́n jẹ́ ìkejì fún àlhájì wa ọ̀tàn ọ̀rọ̀ bí àìwálẹ̀ wà tí mo kílẹ̀ àtàdé mo ṣàdúrà fún wa ìgbéje wọn nìyẹn náà wọ́n fi jẹ́ hasan ìyá ti ní jẹ́ hasan náà òtàrú ó ti rí náà nìyẹn àwọn ẹ̀yà dáadáa tó yá sí ẹgbà ni mò ń rántí wọn kọ́là tó fi kún orú ìní mo tán rántí wọn lẹ́rẹ̀ tí bàbá tí èdè sára wọn jáde sọ nípa wọn pẹ̀lú orú táwa sọ́dún lónìí ohun tó ń gúnmi lórí lójoojúmọ́ ni

kí lè yẹ kó bí kí ni tó yẹ kó máa ká máa sọ tó yẹ kó ọ̀rọ̀ tiẹ̀ máa kéde ọ̀rọ̀ ọmọ ìsìnà ṣe yẹ ká ti àdékọ́ nìkan kí ni ṣe ìsìnà tí kì bá ti fáwọn obìnrin tó ní kí jìdàkúdà àwọn ọkùnrin náà tiẹ̀ wá fẹ́ kékeré má ọba tí mo ta ọjà dàbíyá òbí ọlọ́run fún àwọn méjèèjì wọn ti wà inú iṣẹ́ tí wọ́n ṣe ilẹ̀ báyé èmi náà jẹ́ kan. Gbogbo ìgbà tí wọ́n wá ń lo nǹkan náà báyìí ń kọ́ lọ́mọ́ ìṣàlàyé pé wọn. اللهم اغفر لهما وارحمهما واعف عنهما واكرم نزلهما اللهم وسع مدخلهما يا رب العالمين مكتوب بريالته ọjọ́ ti lọ ogun tàbí tágẹ́tì kan fẹ́ lòun bí òpẹ̀rọ̀ kọjá ó pẹ̀wà ní àrìn àgbẹ́ pàpẹ̀lánà ọlọ́run àrìn jẹ́ kó kọjá bẹ́ẹ̀ pẹ̀lánà ọlọ́run ẹjá bẹ̀rẹ̀ mú kí àpọ̀wà ọ̀sáàbùwà pọ́sọ̀rọ̀wà gbogbo wa ni wọ́n ná ọ̀sáàbùwà lọ́rọ̀kín gbogbo wa ni wọ́n máa ń tè ní tí wọ́n dàkárọ̀ ní orí wọ́sàpù náà gbogbo wa mú kí yàn mú kí áfíṣà èkó ní gbọ́dà ní ẹ̀gbọ́n mi tí wọ́n gbà ní mo kí àwọn náà mo lè fi gbogbo ẹ̀yẹ nítorí àpapọ̀ mo kí àtẹ̀hánú ìdí náà àbúrò wa dáadáa kọ̀lọ̀kójọ ó kí ó pẹ́ ìjọmọ̀ wa ní mọ́sáàsì yìí ọjọ́ ti lọ ní kò lè jẹ́ láǹfààní àti máa wá ní lọ́kàn kan ìdèjì ẹ̀yà wa náà kí ní láàyè ní lọ́nà ìta wa ti dúró ní kọlọmọ́sí ní balẹ̀jà gbogbo àwọn àtẹ̀yìn náà ọ̀nà ní ìgbà. akẹ́kọ̀ọ́ nípa nǹkan ńlá kan ìkan nínú àwọn intruder ìkan nínú àwọn intruder àwọn màdàrú ti dayé tí ń àlàáfíà ló láàmú òun náà ní ká mú wá káwá sọ̀tàn nínú àwọn aláàrùgbòjìyàn tó dálẹ̀ sáwùjọ ní ká ṣe ní ọdún rẹ̀ ó ti jà ó ti jà ó ti jà dúkò rú ṣùgbọ́n nínú rìsọ́ọ̀tì já rẹ̀ rí àbọ́dọ̀ àwọn ọlọ́pàá àbọ́dọ̀ àwọn ọ̀tá ní ìyẹn ní ìsìnà ọmọ tí ìsìnà bí àwọn ń bèèrè pé ọmọ tó wá láti ara obìnrin kan ilé pé ọkùnrin tó súnmọ́ tó fi ma náà kò sí ìgbìláàrin wọn ليس بينهما عقد صحيح فصيحة قائمة تنتريج وفي الأروى الزنا أروى مي كتانا كتن ببار الزنا إسلاحا مبنكتا في الجمع يسي torí ẹ̀ ó tó ní pé àbẹ̀rẹ̀ sí sàlàyé ìdájọ́ ìlú kò sí bá ṣe fẹ́rìn táà ní dárúkọ ẹni tí ó gbé wa débí òun náà ni ọ̀rọ̀ nípa àzínà kí là ń pè ní zínà kí à ń pè ní zínà هو وضع للمرأة دون وجود عقد شرعيه ولا نكي أما ملوكي وضع للمرأة دون عقد صحيح شرعي كي أصبح كريم lẹ́yìn ò lọ ṣe wìkì lẹ́yìn ò lọ ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ lọ tọrọ pé bàbá mo fẹ́ fi ọmọ yín kí bàbá náà lè sọ pé mo yàn dá ọmọ mi fún ẹ láti èyí ó ti ìyàwó rẹ̀ kí ni àgbà wa sanwó orí obìnrin náà mọ́kè ni ẹni jẹ́ tọ́ rẹ̀ dáàmà sí alifaharu bùkọ́pẹ̀ ní sadà bùkọ́pẹ̀ ní kété ní jáwórí táwọn bàbá tó máa ń pèlẹ̀ tí àbá ti ṣe léyìí tó bá ti súnmọ́ bí i ṣìnà ní sáńtẹ̀rù ẹ̀sàkẹsà pápọ̀ ńlẹ̀ Yorùbá aláfẹ́sọ́nà wọn ni wọ́n ti mọ̀ wọn nínú ilé wọn àwọn ẹ̀gbẹ́ ń mọ̀ wọn ń mọ̀ wọn àwọn pínlẹ̀tì àwọn bá ti ẹ̀ jáde ẹ̀mọ̀ tó mi ni mò ń fẹ́ wọ́n ni ẹ̀nà mọ̀ mí obìnrin yóò sọ ìjẹ lẹ́tọ̀ọ́ ara yín kò tí ì sọ ìjẹ ní إن ان ان ان ان ان ان فعلا نعاما يتوارجنا ان أخونا تعطى لسنا هذا معنى قاف لسنا معنى تعام لسنا وهو الكتاب ما حرم الله تعالى وأن كي لا تنطلق حرام ما حرم الله تعالى kéèyàn ṣe ń tọ́lá ń pè ní àrọ́ọ̀mù pẹ̀lú obìnrin kan àbí pẹ̀lú ọkùnrin kan. nínú obìnrin níbi irú èwo ni níbi kéèyàn wo obìnrin báyìí. ìyálẹ̀ ti ṣẹlẹ̀ látara kó wo obìnrin. ìyálẹ̀ ti ṣẹlẹ̀ látara kó yàn wo obìnrin. àwọn ọkùnrin àbí àwọn ọkọ ọkọ obìnrin tí o ṣẹlẹ̀ tọ́ ẹ̀ àgbòkọ ọkọ ọkùnrin tí kì í ṣẹlẹ̀ tọ́ rẹ̀. àbúrò obìnrin náà wo ọkùnrin owó ibi tí ò yẹ kó wò lára rẹ̀ ibi tó ti ń sọ ọlọ́run náà ká àwọn òun ọmọkùnrin ẹ̀ ṣìnà lè wọ́n náà ṣe yẹn àbí lórí fóònù wọn náà fi wo òwò níhòòhò ṣìnà ló ṣe yẹn. ó lè kéré yẹn Adàrí àgbẹ̀sẹ̀ lórí ẹ̀ tó fi àwọn ọmọ rẹ̀ ní ìpinna. Ọ̀rẹ́ ní àbí ìlú ìrọ̀jà. Àbí àwọn ọmọ rẹ̀. عن النبي صلى الله عليه وسلم إن الله كتب على كل آدم حظه من الزنا bá ti kú àwọn ìpín tó ní kálukú fún ànábì Ádámù lórí ìsìná ti ti o. Ájọ́ kàdá ní kàlá màmá àlàdà. Èyí tó já sí pẹ́kọ̀ tó tọ́ sí àfẹ́ tẹ́ sí èèyàn ìkíní yẹn á ṣẹlẹ̀ fẹ́ni tó bá kó sí ta fẹ́ kálẹ̀. Màsí lẹ́yìn àìní ìnàzọ́rò jáde ọjọ́ wípé ní ń sábà fojojú wá ṣe òun náà nítorí ọkọ̀ ojú òye o. Wàjú náà ilé sáà ẹ̀yẹ̀ máa ń fi kún. Ó ní tẹnu òun ni kó máa fẹ́ ní ìlú kú ní pèpèkúpè. Ó máa dárúkọ àwọn nǹkan ẹ̀yà ara. Ẹ̀kọ́ àwọn bàbá àtàlọ́ wọn ń dárúkọ máa wọn kan yìí lórí. Kò sí ti kí wọ́n lè ní àwọn ìwé Ògùn jẹ̀bí ìjọ̀pẹ́ ìlú kíní kan, a máa dárúkọ ta ní tọ̀ lára ọkùnrin. Jìnà lè ní ilé máa ń dín kù. Lọ́rọ̀ ọ̀fẹ́ rẹ̀ ṣe yẹ̀kọ̀dá. Wà láwùjọ dá máa ń náà rẹ̀ jẹ̀ sí jẹ̀ yìí. Arábìnrin wà ní ọ̀pọ̀ tàmí náà wà tẹ̀lé ìjọ̀ yìí. Ẹ̀yà máa ń ṣe àwọn ìfẹ́kùfẹ́ ìlú kú. Wà láwùjọ dá máa ń náà rẹ̀ jẹ̀ sí jẹ̀ yìí. Ó tẹ̀sẹ̀ kan yẹn tó bá ti wù òyìnbó lára obìnrin. والفرد يصدق ذلك كله ويكذبه الفرد الفرد الفرد

òun ni ìbálòpọ̀ tó wáyé di eléyìí. wọ́n lè hu máàrin nìkan pé ẹ̀rẹ́ ìyẹn ní hàtù tiẹ̀. tí ìbálòpọ̀ bá ti wáyé láàárín ọkùnrin àti obìnrin ìjìgá wà fún yẹn. ṣùgbọ́n tó bá kọ̀ tó hàn kí tẹ́lẹ̀tọ̀ ara wọn. ṣùgbọ́n tó bá kọ̀ wò àbókùn ọ̀tàn àbí ó tọ̀tọ̀ kó sọ nípa ìyá ara rẹ̀. ó ṣe ṣìnà ẹnu ó ṣe ṣìnà ojú kò sí kìyà kò sí hàtù fóun tààzírù ló lè wà tọwọ́ bá ba lóyìn bẹ́ẹ̀ wọ́n á sì bá rí fún mi. eré ẹ̀yìn máa ná هو إدخال الحاجة عن مجاوف الفرد أردني إستنقلي إلى الله كان إدخال الحاجة عن مجاوف

ìṣẹ̀lẹ̀ àtẹ̀rẹ wọ́n ládùn dínà ọmọ tó ń fi nílà náà sì náà láti fi máa jẹ́ kó jẹ́ sẹ́yìn fọ́kùnrin àtòkìnrin tí wọ́n ṣe orí eré bẹ́ẹ̀ tó ti dorí wọn mọ́lẹ̀. irú eré yẹn ni kí báyọ̀ lẹ́yìn wá sórí kí n tá ń pè ní ásáfà lára ọkùnrin àwọn ń tà bàbá wa máa ń gé lára ọkùnrin tí wọ́n máa ń ní wọ́n dábẹ́ fọ́kùnrin yẹn àlàrí tó tẹ̀yìn níwọ̀n bàbá òṣèkéré tó yẹn tó bá gbọ́dọ̀ kọjá fún ara tó bèrè àmúdá ayé tó bèrè náà àmúdá tó fà á àjẹ́. Bí ara obìnrin tí kìí ṣẹlẹ́tọ̀ rẹ̀, ìnàmọ́ ìrìn ìzàwá dé kò lẹ́sẹ̀ pé nìkan hùwà láàrin wọn. Wọ́n láàánú lè fi rìn. Ẹrú tó lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí tẹ̀lé àṣìgbé kalẹ̀, ọmọ mọ́lákàtà ẹ̀ lọ́nà Kò rúgbó ìtumọ̀ eléyà ni pé kì í ṣe kó wà nínú ilé ó fẹ́ ń wọ yàrá lọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ ọ̀nlọ́ìlì àṣàbúrò ìyàwó rẹ̀ ló wà lórí gbòòtò àṣẹ́kejì ìyàwó rẹ̀ ló wà lórí gbòòtò tọ́jú ara wọn tọ́jú ẹ̀kejì kó mà òun má kàn wọlé eré tó má ìyàwó rẹ̀ ṣe lọ́dọ̀ òun sì ń ṣe lọ́wọ́ ẹgbẹ́ pé àbúrò ìyàwó àbí a ní ìṣèdájọ́ ìṣúná fún ọkùnrin bẹ́ẹ̀ lójú ọ̀rọ̀ àtijọ́ pé kì í ṣe ṣe ó jẹ́ lójú kò mọ̀ ìṣẹ̀lẹ̀ sáà ń fi kalẹ̀ fún fẹ́ wẹ́ pẹ̀lú mọ̀ ọkọ ẹ̀ torí pẹ́lẹ̀ tó délé kára sẹ́tọ̀ má lọ ọkọ ẹ̀ dánù nta tọ́tọ̀ ní sinna ní bẹ̀rẹ̀ àgbà. Wọ́n ní tó wọ́n wá ló fa sinna. Bàbá ni wọ́n kọ́ ẹ̀fọ́ ìdí náà. Kí ni tó ń dẹ́ta àwọn ti ṣe sinna lónìí? Ká sọ díẹ̀ nínú ẹ̀ tí lọ́jọ́ ti wọ̀. Àkọ́kọ́ nínú tó máa ń fi sinna tó fi wá tó ti tọ́lá tọ́lá fọ́kálé báyìí. Tó fi wá tó dàjàkálẹ̀ àrùn báyìí tó fi wá di pé pípẹ́ bá lọ́wọ́ kì í máa ń ṣe àwọn èèyàn máa wọlé wọ pé àdélé ìlà rere ni. Lẹ́nu kan máa ń sọ̀rọ̀ ìná tó ní àà ìná kẹ̀ àwọn ọ̀gá àgbélé àbókòbó ni. Ẹ̀sọ̀dá Bírísì náà ń tó sokùn fa ìná tó fi jilẹ̀. fi ìkúlẹ̀ òkèlè tọ́sọ́rì wọn lọ́kọ́rì ìlà máa ń rọ̀ mọ́ ọ̀dà dábàá wọlé ọ. àìsàn títà níbi òkú. nítorí àti ilé bàbá mi. ìmá tí ojú ẹ nílẹ̀ ní àwọ̀ tí a máa rí lórí ìwé tóbi tó bá kọjá. kóbìnrin náà máa wo dókítà ọkùnrin ọlọ́kùnrin. àwọn ilé orí kìrìkìtà ń gbé káàkiri èkó àtàwọn ọmọ mi kama wá ní ìṣe yẹ kama ní lára ara wa. Wúni ni Nàyà Búdù ní ní Abísọ̀rì yìí. Ọlọ́run bá ní kúlì mú mi ní ìnà irú òjíṣẹ́ tó fà olùkọ́kọ́ ní mímú mi ní náyàwó tó mi àbẹ̀sọ́rì mi tó fọ́ pé wọ́n wá ẹgbẹ́ lẹ̀. Wọ́n yà bàbá tó fowó rújà bọ̀. Wọ́n yẹ wo fẹ̀tò fẹ̀tò káàkiri. Dáálé dáálé dáálé. Ilé wo jẹ́ ní kó máa lọ fi ojú kó àyà òbílẹ̀ lóde? Oríire wo ló jẹ́ ní kó máa lọ fi ojú wọ́ àkọ́yí tó lóde? Mo máa rí òróró kú wájú ó tún pọ̀ sẹ́yìn. Báàbò ni ó ṣe orí ìpínlẹ̀ náà lọ ti bá nǹkan sí nǹkan sí ẹlẹ́ni. Báàbò ni ó kọ̀kọ́. Ó ti wà lọ́dọ̀ ọkùnrin náà lọ́dọ̀ obìnrin náà. Wà ní Nàní àìsí báàbí ìrìn ọkùnrin ẹlẹ́kejì. Bàbá Rúdù ní sáàì. Akẹ́yìn bẹ́ẹ̀ ni bá àwọn obìnrin sọ yìí náà. Bàbá Rúdù ní sáàì. Alákìísà ni wọ́n. Wàtàkà àwọn òfin ìjà àbí ìsìlẹ̀ rẹ̀ Wọ́n ti ẹ̀ ọ̀ ní dírẹ́sì nínú káwọn jìnnì bábò máa fi kàn kan nínú wọn. Bàbá Rójọ lè dáre. Kò sí sókè ní olùwọ̀ jáde mọ́ lónìí, wọ́n ti já sí gbòòrò. Ní àtúbà àbẹ̀wò bọ̀ wá ní ìṣe náà. Àṣeyẹ náà ló wá túbọ̀ jókòó ń pa ń táwọn ọkùnrin rí lára wọn tó fi ń pè wá ṣe wá ṣe wá ṣe. Àwọn náà ń múra ìpolówó ọjà. Bàbá Rójọ lè dáre. Wọ́n kẹ́ وعينا ترى قلب لا يأذن وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى irú iṣẹ́ tí ń ṣe ìlú sí rẹ́dọ̀ sí náà ẹ má kàn jáde bó ṣe wòye kóbìnrin máa rọ sọmọ́yà máa wá kan níwájú ìta kóbìnrin máa wá wọ mínísítẹ̀ kóbìnrin máa bọ́ tó máa kó sọ́ṣọ̀ kóbìnrin máa wọ tòkòtò tó súnmọ́ ìtọ́ pínpín ó ti sílẹ̀ kù fìdínà kalẹ̀ wàlẹ̀ máa ń gbé láwùjọ tàbí oníkàlùkù tí ò ṣe ó fi ìbẹ̀rù ọlọ́run mọ́lẹ̀ nípa ọlọ́run ní ní aláàtúbọ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ àwọn ni wọ́n kọ́kọ́ sílẹ̀ máa dọ̀wọ́. Wàhálà sọ́dọ̀ bá wà lè yíwọ̀ sọ́dọ̀. Ìtẹ̀kù dúníyà wá tẹ́kù nìsáàlà bàbíyà. Àwọ̀dà fìtìlà ti bá ní ìjìnlá ìrìnlá gánà tí fi nìsáàlà. Òṣìṣẹ́ wà wá ní ẹ̀páyà ọlọ́run wọ́n jẹ́ ẹ̀páyà ayé rẹ̀. Wọ́n tẹ́kù nìsáàlà. Ẹ̀jẹ̀ fi ra obìnrin nínú ayé yóò ṣọ́ra fún wọn. Wọ́n tẹ́kù nìsáàlà. Ẹ ṣọ́ra fáwọn obìnrin o. Ayá kìlà ni wọ́n. Àṣàṣe ni wọ́n. Bẹ̀líbẹ̀lí ni wọ́n o, alábẹ̀rẹ̀ fa ìnà àwọ̀lẹ̀ fìtínà tí bẹ́ẹ̀ ní ìfẹ̀rẹ̀ ní. Wọ́n lákọ̀ọ́kọ́ fìtínà tó kọ́kọ́ àkọ́kọ́ wàhálà ìdààmú dààbò àdánwò tó kọ́kọ́ rọ́ọ̀lù àwọn bàbá ìbùrọ̀ yìí. Jẹ́ẹ̀nà ti fi ní ìbáàrí. Wọ́n ní láwọn obìnrin obìnrin ló dálẹ̀. Jẹ́ẹ̀nà ti fi ní ìbáàrí. Obìnrin táwọn obìnrin ń wọ̀ ní àtìbá ọkùnrin rí lára wọn. Ó jẹ́ tó pe àwọn ọkùnrin wá ṣe sì náà. Ìwọ nígbà yẹn fi láyàpá ojú máa ń tẹ̀lé láti kọta wà yìí. Gbẹ̀yìn bàbá, gbẹ̀yìn yàrá, ẹja ń gbé táwọn ọmọ wa. Ọmọbìnrin yìí náà wọ àjà tó bá díjọ́ tó fẹ́ lọ ilé ọkọ tó fẹ́ ṣèyàwó. Òun náà wá lòun lọ́wọ́ rẹ́ gíga. Àwọn àlọ́kọ́ sí ìmúra kan. Ìmúra àdánwò ìmúra fìtínà obìnrin àwa lọ kó sí ọmọ tó ń wọ ìjáàbò tó ń mọ́ra gidi tẹ́lẹ̀ kọ́ wa ní tó ń fẹ́ ṣèyàwó ni tìbí tọkàn yìí hàn ní ẹ máa lọ wo àyà ìlàjì tọmọ fẹ́ mu ẹ máa rí làjì níta mú òfò gbòòrò àwọn àyà ara tà náà lẹ́yìn àwọn bàbá wa kò tún lára wọn tó ń tó orí ẹ̀tọ́ máa ń fẹ́ lókè mú balẹ̀ kan ló kù tó wọ́n dẹ̀ ń kù gbogbo tó kù pátá gbogbo ayé ti rí gbogbo aráàlú kò ti rí gbogbo aráàlú ti rí kódà tó máa rí asẹ́ẹ̀sì àti máa pọ̀ sí ẹ̀ gbogbo àyà ló kó títà yóò tẹ̀ yá nínú alẹ́ ilé ayé wa ní alẹ́ ìrọ̀jẹ́ àwọn àyà ta ló dá sí wọn kọkùnrin ọkùnrin rí ọrùn wọn àwọn tòní òsínsọ́kùnrin kìí ẹ̀rí lára wọn ò wọ́n ní nílẹ̀ sí báyà

Sọ́dọ̀ yẹn lọ́dọ̀ àwùjọ àmùsí lónìí o. Dálíkà àìjọ yín yé kò tọ́kù lọ àti ìrẹ̀fọ́ tábù àbò àgbáyé ìjì náà di. Ẹ̀yìn náà máa ń kí ẹ̀kùn fìdí náà lẹ̀ gan ni o. Kódà àwọn obìnrin náà tí wọ́n lọ lè kẹ́ ní fi ẹ̀wọ̀n àìsó jẹ ní kọ̀mpútà ni wọ́n ṣe. Wọ́n náà wọ́n ká Kúránì. Àwọn ọkùnrin wá dúró rẹ̀ láwọn ọmọ yẹn ti gàn. Ọmọ tó wọ̀nyẹ́ tún báyìí, ìsàlẹ̀ yẹn náà máa dùn òkè tá lábẹ́rẹ̀ sí ìwúgbé sọ́dọ̀. Wàlá tẹ́sán tó kẹ́ obìnrin náà náà wá òun náà tẹ́sà lẹ́yìn ọwọ́ kọfí wá sí lẹ́tọ̀ mọ̀sílẹ̀ sọ̀rọ̀ sọ́lá tẹ̀ wọ́n ní náà tẹ̀ ìpọ́sẹ̀bẹ̀ ìmọ̀mọ̀ kíríkà obìnrin ìwọ orókè ní kọfí dà lọ́bì ọlọ́run tí wọ́n orókè ní kan tọ́lọ́ ń ṣe ní ànábì àtọ́jú tá a ti gbọ́n ju ìwọ orókè ní kọfí dà ìmọ̀mọ̀ sí ìlú kan kódà nílẹ̀ Yorùbá ìwọ orókè ní kan tó ń pè wẹ́rẹ́ Fọ́nà ni tí Yorùbá náà ti ẹ̀sùn wá tí kì í ṣe kí wọ́n fẹ̀sì tó jẹ ìwọ́n lókè ní tó jọba tó jẹ bálẹ̀ ní àjọba. Fọlá kápẹ́tọ́ àjẹjẹ lẹ́tọ́. Torí pé kò wọn ọ̀tọ̀ ni, ajaba wọ́n ń ni wọ́n ń ni wọ́n ń jẹ, àwọn kì í máa ń ṣe àfà, wata man ka bi goma ka yi bi tata wala ta ko ta ala bi kan ọ̀pọ̀lọpọ̀ tó bá ti jáde síta bẹ́ẹ̀ yẹ kan ti tọ́kọ nìkan mọ́. Fọlá tábọ̀ iná bí nìkan rẹ̀ ní. Abẹ́rẹ̀ sí Amad Náyà rẹ̀. Ẹ̀yẹ́ náà jẹ́ tó bí bìbí náà. Tàbọ̀ iná bí nìkan rẹ̀ ولكم الذي في قلبه مرض لا تخضعن بالقول Kọmọ àwọn aṣẹ́hùn, ọmọ arẹ́hùn, fọ́yẹ́ ti máa ń lẹ̀bí jí fàgbé ìmọ̀wàdún kẹ́ni sáàrẹ̀ ń bẹ nínú ọkàn rẹ̀ máa bẹ̀rẹ̀ sí máa lọ́wọ́ èròkèrò. Gbáwọ́ obìnrin yẹ́ gbówó ìfà ó mọ́ gan-an ó tún wá ní ẹ̀kọ́ ó tún bàdé inna lillahi wa inna ilayhi raji'un. bákan náà nítorí pé ṣáájú àlá ìṣèláàbù lẹ́nà orílẹ̀-èdè ìrùkọ̀ láàrin ọkùnrin àtòbìnrin tó torí pàgọ́lì ẹ̀ wà lára yìí. ẹ wò tó kó sí ẹ ọkùnrin wà ẹlà òjò àwọn ya mùsùlùmí ní àwọn aládàádálẹ̀ kò yàtọ̀ sí ń sáwọn ará nínú ọjọ́ káàkiri ìgboro sàárà ha ìrànlá ẹ àwọn arọ afẹ́fẹ́ alóyèrè ẹjọ́ ọkùnrin ọlọ́kùnrin tó wá fàyà lóko ìpìlẹ̀ bébè tó tẹ̀gbẹ́ pa ní gbáyà tó tẹ̀gbẹ́ pa lára المخجلات من النساء والرجال pé àwọn èèyàn ti kí sàwọn lónìí obìnrin olókèrè ọkùnrin ọlọ́kùnrin adẹ̀sálá adẹ̀sá ní ọwọ́ báyìí sára abọ̀lọ́wọ́ bọ́ ọkùnrin ọlọ́kùnrin lọ́wọ́ ogbó obìnrin olókèrè lọ́wọ́ sùpánù náà yọ àwìn. ìdáná ti sáré fọ́wọ́ yẹn lẹ̀ ọwọ́ yẹn rọ̀ ọ̀dọ́. a ní mo bọ́lé ìdòkọ̀ lọ́wọ́ tó ní gbogbo wọ́n Tọ́lá wọlé ní àwọn ọ̀sẹ̀ ẹgbẹ́lẹ́ gan kò sí dálọ́pọ̀ mọ́lẹ̀. Àwọn ni, ìpìlá àti kólówà, ọ̀lẹ̀ kálọ́wà ìmọ̀ sí. Tọ́ wọlé wá bá, ọkùnrin wọlé, obìnrin wọlé, tọ́lá ti dáwà àti àlábìnrin ṣe sọ́rẹ̀ lẹ́nìkẹ́ yasluwa ahadukum bi muraqatin Ìsọ́lábálẹ̀ mọ́ máa dákẹ̀ fún ọ̀pẹ̀lú àwọn tó tó tó rẹ̀ pọ̀ rẹpẹtẹ, bàtà kan mẹ́sàn-án tí ẹ̀ ń bẹ̀ lónìí ni. Wọ́n ní ẹ̀yà ìgbà tó tó fún máa rán fọ̀sáàbù rẹ̀ ọ̀làmà tí wọ́n burú táwọn tí wọ́n tá ń pè ní àwọn sọ́lá àwọn tá ń pè láwọn fọláwùjọ àwọn sámà tẹ̀yìn pè ní sọ́lá. Àbúrú tí wọ́n dálẹ̀ sí ìlú kò kéré o. Màzáàdú ní ìrìnlẹ̀ káàkì. Ìmáàmù tó ń sòrò náà ṣe jìnnà. Màzáàdú ní ìrìnlẹ̀ káàkì. Ìjọba ó ó ṣe jìnnà. Ẹjọba

وغير تكفير إنما يخشى الله من عباده العلماء Ọlọ́bá náà tí wọ́n fi ń káyọ̀ ọ̀rọ̀ wọn bá jù. Láàrín ọjọ́ ìpàdé ọ̀pá jáde lára wọn, ọjọ́ ìkọ́jú láwùjọ. Àwọn àpá rẹ̀ ló dáwọ̀ wọ́n ti ò. Ṣùgbọ́n ìbẹ̀ ìkọ́ tí ó ní káàkiri bọ́ sọ́dún tó ní ìjà. Tó dẹ̀ sọ pé òun ò ní níbi ìjìlá òun ló ń bọ̀ ọwọ́ kẹwò lẹ́nu fẹ́ máa dágbọ́ kọ́fà rẹ̀ pé kó tó ti kọ́ ṣe ìyàwó ní rárá o ní nǹkan fún ẹgbẹ́ ẹ̀sìn oṣù ìyàwó náà o pé ẹ̀sìn báyìí ní ìlànà ẹ̀lẹ́wọ̀ fọ́lọ́wọ́sì ẹ̀pẹ̀tẹ̀lẹ́ Tó ti jẹ́ tí tẹ́ra rẹ̀ láàfẹ́ ẹ̀sìn tó tẹ́ra rẹ̀ ní sọ́là tó jẹ́ pé káwọn lásán lásán ló yà wọ́n rẹ̀ wọ́n Ìnú ìdíkí níbi ìlànà ẹ̀lọ́wọ́ ọ̀tọ́bọ̀ fọ́lá ọ̀bá ẹ̀dá ìwọ́sà ní ìmọ̀ àtàbọ̀ fọ́bílà ọ̀bá àdínlẹ̀ wọ́sà ní. Wọ́n á lè mọ̀ bí á ní ìlànà ìlànà ìlànà Táàbà bá ti bàjẹ́ láwùjọ. Wà á lè mú obìnrin níbi ìrìn àmìlà àmàlà. Aṣíwájú ẹ̀sìn láti dìdàkúta. Wà á lè mú obìnrin níbi ìrìn àmìlà àmàlà. Àwùjọ ti dàwòrò. Wà á dàbọ̀. Wà á lè mú obìnrin níbi ìrìn àmàlà. Ẹni tó kí ó tó ká àkùrán tó bọ́ bọ́lá ní ìlú. Wà á lè mú ìrìn àmàlà. Ó bọ́ bọ́lá ní tẹ́tẹ́ òjá. Ó kí ó pa. Ìrìn àmàlà.

àwùjọ àwùjọ ti di tó dà lónìí ìtàwọn àpá náà kọ́ nípa níbi ìná òkèrè kódà wọ́n ti jẹ́ fún àwọn olóso wọ́n ti ṣáàbò fún wọn ìyàtọ̀ Tẹ̀fà ní ẹ̀rẹ̀ àlọ́ra, ó sọ fún títí tí àkókò ẹ̀fún ẹni tó fún 5 mílíọ̀nù ẹ̀rà, ó tẹ̀ ní fún ọkọ̀ dáhùn. Àjẹ́rò tẹ̀kí jẹ́ ìyàmúrú náà sábẹ́ ìtànfà. Àjẹ́rò tẹ̀kí jẹ́ ìyàmúrú náà sábẹ́ ìtànfà. Tàbí kọ́ ìrọ̀láwí náà sàwàwà tàbí mọ́. Àjẹ́rò tẹ̀kí jẹ́ ìyàmúrú náà sábẹ́ ìtànfà. Yàmùrún náà sábì ìjọba. Yàmùrún náà sábì ìjọba. Àfọ́ ọlọ́sọ́. Yàmùrún náà sábì ìjọba. Pẹ̀lẹ́ ìlú àti ara tó pọ̀ sí. Bọ̀dé nínú ẹ̀yọ́ dáwí dáná sábà láti ẹ̀jẹ̀ máa láti ẹ̀jẹ̀ sí jẹ́. Kò sí bàjẹ́ nígbà bẹ̀rẹ̀. Pọ́lẹ́mù ta fẹ́sì lórílẹ̀-èdè Nàìjíríà lónìí. Èyí tí àwọn tí wọ́n jẹ́ religious leader náà dálẹ̀ ẹgbẹ́ òkèrè. Because gbogbo àwọn tí wọ́n darí wa pátá, gbogbo wọn ni wọ́n ní àwọn religious leader. Àwọn religious leader tí wọ́n lọ̀dọ̀ wọn. Bí òun ta àfà, imam, ajẹ́ pásọ̀, Gbogbo wọn ni wọ́n wà síwájú ẹ̀sìn. Ọ̀sẹ̀ ní kò jẹ́ tí ń gbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé kò lè jẹ́ kí wọ́n láàbọ̀ láti bá àwọn òdòdó ọ̀rọ̀. Àfà tó ń já tó lójú bí tí Ádámù mélòó kù láyé lọ lónìí. Ó kéré kan aago nìkan ló kù tẹ̀sí máa bá àpàdé. Torí tí bàbá ya bá ń sọ bá sí dáadáa àti máa sọ o. Àlùkò sọ́dọ̀ wọn sọ̀rọ̀ tó. Àbí wọ́n tẹ̀ kí n jí. Ẹ̀yìn náà jẹ́ lára ń ta gbọ́dọ̀ kí èsì. Mo tó tó pọ́lá Ìpàlẹ̀ tí wọ́n kọ́ bẹ̀ òkèrè àríká kí èsì abala ẹ̀. Títì náà máa búra pọ̀, títì náà fi pọ̀. Àwọn tó rẹ̀ sì dájọ́ ti náà, àwọn náà fún ara wọn. Oníṣìná ni wọ́n kí ló wá ń kùkù lábẹ́ sọ. Ìdájọ́ ìsìnà torí pé lẹ́yìn náà tọ́pìkì ní ìta tó wọ̀ ìsàbá wọ́n ní ọjọ́ ìsìnà ìrìnlẹ̀ ìsìnà. Ìgbà ní èèyàn máa sọ mí ìtàwọn tọ́pìkì kan. Torí pé yóò mọ kí Ìyá máa dáràn, ìyá máa dáràn ẹ̀kẹ́ kan.

wọ́n ní ilé ọlọ́run àti ìṣẹ́wà àti ìṣìnà tí rẹ̀ tó ní ìṣìnà nínú yí ṣùgbọ́n wọ́n padà nípa náà pẹ́ ẹ̀jẹ̀ torí ẹ̀sìn náà nípa ẹ̀fẹ́ fún síta ẹ wá bá wọn ìṣòro wọn ni ẹ̀rọ kọ́dà mi ní ní ìrìnàjò náà lọ́wọ́ ìjọ islam ó èpì islam ó kà lọ́wọ́ ìjẹ ìtorí kó èpì àwọn òfin inú islam ṣé tí ẹ̀jẹ̀ fáwọn òfin yẹn òun ló sọ ti tètè rí tí ò sí òfura kí ni ìdájọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ń tàkì ní àárọ̀ mi yìí náà á ní ààrẹ. Àlà àwọ́dí ìrìnlẹ̀ ìdárí ìdárí. Òun tọ́lọ̀ ń bá ti kọ̀ wá bá àgbọ̀dọ̀ ṣe. Tó tọ́ ṣe àrọ́ọ̀mù bá àgbọ̀dọ̀ ṣe. Tó yẹ pé tíyàn bá ti ṣe. Yùtáàbù tààrí kù. Ẹni tó bá fi nǹkan ẹlẹ̀ tí ò ṣe àgbẹ̀sán. Òfin ìpìlẹ̀ ò ṣe wàá gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run. Ó rọ̀ pọ́tíríkì wàá ṣe wàá gbẹ̀sán. pẹ̀lú kò fà ẹ̀kọ́. Ẹni tó ń bá ṣe ìdílé àtọ́jú ìyá ọlọ́run. Tọ́lá ti pè kọ́kọ́ ní àárọ̀ mọ̀túnmọ̀ rẹ̀ yẹn o àwọn ọjọ́mọ̀ rẹ̀ tọ̀dọ̀ nínú wọn ni ọtí àrọ́bù tẹ́tẹ́ àrọ́bù owó èlé owó èlé àrọ́bù Bàbá ńlá wọn máa pa wọn ní ẹ̀kọ́ ìpè. Sájà ìjà àtúndì ńlá. Lẹ́yìn àwọn akẹ́kọ̀ọ́ nínú àwọn ọmọ lẹ́yìn ẹ̀bọn. Lẹ́yìn ìfọ́lọ̀ ọgbọ́rọ̀ ogún tọ́lá tó ní àrọ́ ọ̀bà àgbà. Ìtọ́jà nílẹ̀ ní Fásitì Nọ́ọ̀tì ní ẹ̀dẹ̀ àwọn ọmọ ọlọ́run ìlànà ìgbẹ̀mí ẹlẹ́yìn ìwọ̀lẹ́ náà ẹ̀ṣẹ̀ láàyè. ìtọ́jẹ́lẹ̀ kẹta rẹ̀ wọn náà ni àdínà ìgbìnà tí a rí bẹ́ẹ̀ tẹ̀lé ní kan tó wọn náà ni wọ́n fi ń tò tẹ̀lé ra wọn tó nínú tẹ̀lé tí kò lọ́dọ̀ ọlọ́rin tí yóò fi ṣe nípa tí lọ́lọ́ ti tó tẹ̀lé ra wa lẹ́yìn ọlọ́run ẹni tá a ti gbọ́dọ̀ lẹ́yìn ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹni tó tún ti sáàbù ká kọ́lé dáadáa sí jù láwọn òbí wa. وقال ربنا لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا فلا كتب وعفاوا Ọlọ́run ló tó bẹ́ẹ̀ tí ó bá ń bí ẹnìkan lónìí tó wọ̀n gbà títò tọ́lọ́run kó lò ó kó lọ bá sọ́wọ́ ìyàlọ́ bọ́lọ̀. Ọ̀la ń bẹ́ dídá lẹ́sùn Nàìjíríà ṣe jáde ní ìlà. Ẹ̀yà bá rẹ̀ lè yóò fi ọlọ́ padà bó ṣe fẹ́ tó ló tó yẹ. Àwọn náà lọ́mọ tí ó ṣùgbẹ́ sọ ọlọ́ yìí tá ń sọ yìí. Àwọn àbọ̀wá náà lè gbọdọ̀ bí ó ti lórí tí wọ́n kọ́ wa ni. Kẹ́nì ká wá pàtùpàtù wáyé pé èèyàn kára mọ́tò fáfá rẹ̀. Ìyá rẹ̀ lè fẹsẹ̀ rìn. Kẹwàá ní sọkúsọ ló sọ wọ́n láyò bí lọ́wọ́ ni wà lẹ́nu yẹ́rù ìyá ń jẹ̀yà rẹ̀ ní bàbá rẹ̀ ọwọ́ á jẹ̀kẹ́ àbá ẹ̀ àti bí ibi bàbá bí iṣẹ́ rere rere rere torí ìdí èyí bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ẹ̀bọ tó kàn wọn náà ni ìka ẹ̀mí ìpàdé lẹ́yìn ilé náà tó tún tẹ̀lé wọn náà ni àzínà ìlàsìkè. wàlá tẹ̀sán lọ́dún ìzìnà.

وقال صلى الله عليه وسلم إذا صلى وقتنا وقتنا في قريتين فقد عملوا في أنفسهم وعذاب الله ترى بني عذاب الجنة ولكن يجب ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان wọ́n tẹ̀ ń gbé wọ́n tẹ̀ ń gba owó èlé láàrin ara wọn wọ́n tẹ̀ ti jókòó ní tiẹ̀ bọ́n ti fi kọ́pítìfò olówó èlé káàkiri àwọn náà tún ní orí ọlọ́wà ti jókòó ní kọ́pítìfò olówó èlé láàbọ̀lẹ̀ ń fi ẹ̀wà rí ayọ̀ lè kóra ìgbà kama yára lówó kó má léèrè nínú ni. bọ́lá wọn sì náà bá fi ọrùn fi mọ̀ àgbà. Ọba ní àwọn ará àwùjọ yẹ fúnra ara wọn, wọ́n ti fúnra ara wọn. Dìgí ẹ̀ pé ìjà ọlọ́run làwọn retí. Má kọ́ sí àlọ́ bí àwọn ọ̀sán ti yí. Àdáàbà lọ́. Àwọn tí Ìsìlámù fi yàtọ̀ níyàwó, Ìsìlámù máa já lójú ni, àmọ́ ìdìtọ̀ ló ń tọ̀rọ̀ yẹn. Ọ̀lọ́lá ẹ̀sùn tó wá pẹ̀lú òfin tó tó yá tó wá ní ìlú tí ó bá ti sófin ẹ̀jẹ̀ òsì ṣùgbọ́n tó ti bá ti wọ́n ti dẹ̀ṣẹ̀ ọ̀wọ́n ẹ̀rẹ́fẹ́ náà lọ sí máa ń lè kó lọ rẹ̀ kẹtẹ ó kọ̀ ní páàkì tó bá wù ẹ́ gbàmọ̀rọ̀ tó fún ẹ kẹ ó lè páàkì tó bá wù ẹ́ láyé sí ìgbà ní ìgbà kírísà yẹ sí ní ìgbà àwọn sílẹ̀ wọ́n ni wọ́n mọ́ mi náà wọ́n tó wọ́n ní kàlùkù náà kọ́ sí ara rẹ̀ Tẹ́lọ́ àríkàlẹ̀ mọ̀ fún sára wọn níbi òfin tọ́lọ̀. Tó bá áìdì tó kọ̀rọ̀ tó lọ ṣe ṣìnà, táyé ọ̀bá rí ẹ tọ́lọ̀ wà rí ẹ. Láàárín ìlú kan tó lọ ṣe ìlú mi, tọ́lọ̀ wọ̀ rí ẹni tó ti ti wá ìyàwó tẹ́ pé tàǹtí wọ́n kọ́ gbogbo tàǹtí wọ́n mọ̀ ní wọ́n rí. Yẹ́sì ìjà ní ìrìnà yẹ́sì ní ìwàwọ́wà mọ́kúnmí tó rọ̀. Ọ̀rẹ́ bọ́lá máa ń bẹ̀rẹ̀ fún ọmọ ọ̀rẹ́ sẹ́gbà wa rẹ̀. Láyé ìjìnlẹ̀ ìzáàdì. Onílà yẹ́sì ìzáàdì kí ní yẹ́sì wọ́wà mọ́kúnmí náà. Ọlẹ́ni kan ní máa ṣe jìnà nígbà tó fi ṣe jìnà lọ́wọ́ yẹn kó wá sọ́mọ́ adúlùgbà kó ó ti fa aṣọ ìmọ̀ nìyẹn kúrò lára ó ti di fáájì ó ti di fáájì ó ti di ẹlẹ́sìn ó ti di kò ó ti dọ̀la báwo ni kìí ṣe ṣe ń rí láyà ni kíyàn jẹ́ gbọ́ra alẹ̀ tọkùnrin ọlọ́kùnrin kíyàn gbọ́ra alẹ̀ tóbi lọ́lọ́bìnrin àgbìyàn lọ́lọ́ báwo ni kìí ṣe ń rí àlẹ́ àná kíyàn fi ẹnu kan obìnrin lọ́lọ́bìnrin àgbìyàn ha oníṣìnà.

ọmọ ẹ̀ṣẹ̀ láàrín ọlọ́run ti wà lábẹ́ àṣìṣẹ́ ọlọ́run ẹwà jù á bèèrè lọ́wọ́ oníṣìnà pé ṣé tí wọ́n náà bá bẹ́ẹ̀ ṣe wọ́n náà máa náà bẹ́ẹ̀ jìnà sí ló ti jìnà sí ẹ̀. lẹ́yìn sí ni ìgbàní ìrìnà ẹ̀sìn ni wàhùwàhù mẹ́nu. aláìní ti dúró níṣìnà. wàá ní àbíyí. ọjọ́ níṣìnà. ayé àbíyí. ọ̀rọ̀ àwọn ọmọ jẹ́ pé níṣìnà jáde nínú ọ̀rọ̀ jẹ́

بني إلى النبي صلى الله عليه وسلم فقال أما قولي أدوكم أدونا نقبعي أتى إلى النبي أدونا لما فيه وابدأ أتى أدونا لما فيه وابدأ ló lè mú bá ojú wíńdò wọlé tó fi oríṣiríṣi tó fi parapara júùsù àti ìkẹta àwọn ọ̀rọ̀pọ̀lọ̀ wọlé arápálá wọlé ọ̀dọ́ ló ń fún oríṣiríṣi wà bàjẹ́ egungun ọ̀dọ́ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tó ń ṣe tó dáàmú àmì ìgbéga kékeré náà àwọn ọ̀dọ́ ni wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àti ìrìnàjò àti láwọn ọdún bíi káàkiri àwọn ọ̀dọ́ náà àfáà náà ni wọ́n gbé àwọn ìyá olówó ìyá ọlọ́láyẹ tí wọ́n bá wọ́n tẹ̀ra lù tọ́pọ̀lọpọ̀ tọ́pọ̀lọpọ̀ àfáàní ti ń gbọ́kọ̀ Ọjọ́ ìlànà kan. Àtàrí ìlànà bí i ìsọ́lámà wà lẹ́yìn wàsálàmà. Ó kẹ́ra wá bá àti ilé

òdúkó ọba bẹ̀rẹ̀ fún ṣe tó ààrẹ ìbá dá alákẹ́kẹ́ ìdákẹ́ ìdákẹ́ ìráyìn wọ̀dánlá ìlú ọ̀tọ̀ síta kíkí náà lọ́dọ̀ lórí rẹ̀. Àpáàlà sọ́lá láàrin wọ̀dánlá alábẹ̀ sọ pé ó yá ẹ̀mẹ̀ tí ìjà ọ̀pọ̀ ìṣẹ́wà náà jọmọ̀ mi. Àṣẹwò síta alábẹ̀ tí ò rí bẹ́ẹ̀. Sọ̀rọ̀ bá wà. Ànábì ní ọya sọ̀rọ̀ ní. Fájà náà ni ní wọ́n kọ́ ìrìnkan oòrùn fàjà lájà. Àlọ́ òṣè ẹ̀bára àṣẹ tó sọ pé akéṣe akéṣe ní ìmọ̀ pẹ́lú ìṣẹ̀lẹ̀ ni ẹ̀. Ẹ̀rẹ́ ẹ̀kọ́lẹ́bẹ̀. Rárá, aláwọ̀ ìṣẹ̀lẹ̀ sọ wọn ni. Fájà náà ni wọ́n kọ́ ìrìnkan oòrùn fàjà lájà. Fọ̀dá náà nínú Fọ̀ríkà ìfàjá aláṣàrà. Tó bá sọ́nà àmẹ́bìnrin bá jókòó. Àtọ́lá sọ́nà ìrọ̀sẹ́lá máa ń wá sọ fún pé. Àtúnṣe bòbò ni ó mú mí ká. Nítorí kí n jẹ́ kó máa ṣe ẹ̀jẹ̀. Àtúnṣe bòbò ni ó mú mí ká. Tó láì kẹ̀kẹ́ nìkan máa báyà rẹ̀ bí. Àtúnṣe bòbò ni ó mú mí ká. Wàhálà. Àwọn ará òde lára wà láàárín. Wọ́n láì, wọ́n bí olè bá rẹ̀. Àìsí mọ́rin ẹnìkan fún ọkùnrin láti láti yìí náà lọ. ndị ya, ada a ga-aaaada jọọ ụụle aụe heaye pụrrụ e bíkà. Àwọn ẹni rẹ̀ lájà tó ń bẹ̀ má bínú tó wá gbé. Àbájọ ẹgbẹ́ òun lè bẹ̀ bíkà. Àwọn ọmọ rẹ̀ obìnrin eléyà ń kọjú ẹnu gbogbo lẹ́yìn. Ọ̀rọ̀ láàrín tó wá gbọmọ rẹ̀ síbi ìkọ̀kọ̀ rẹ̀. Láwọn ọmọ yìí yà wọ́n tó ń jà wọ́n. Àwọn ẹni náà sí يجونه لبناتهم قال أفتهبهم لأختك أختك قال لا والذي قد تغفر وأسود الجروح فقد ظلموا

lè fẹ́rù rẹ̀ fún ara alẹ́ rẹ̀ kankan. Bọ́ọ̀lù àpàtó ní gbòòrò rẹ̀. Bàjíjà rẹ̀ fún wa nígbà tó padà wá sílé náà. Bóyá rẹ̀ fún wa tó bá wá jẹ́ pàǹtì rẹ̀ ń kọ́. Bọ́ọ̀lù àwọn ọmọ rẹ̀ fún bàbá rẹ̀ lóde ni. Ìyẹn ni àlàámà. Kẹ́yìn kan náà wá wá bá wá ṣe rú ẹ̀. Bọ́ọ̀lù àwọn ọmọ rẹ̀ wọ́n máa ń nàkà sí ẹmọ orí èèyàn bẹ́ẹ̀ tí wọ́n náà fẹ́ rí wọ́n lára àwọn ọmọ ọ̀rọ̀ yìí jẹ́. ọmọdé ìpínlẹ̀ òye fún ọ̀nà títà. àwọn ọmọdé tó wájà pé wọ́n yára alábòrò ọ̀bá mi ẹni ọ̀dọ̀ tó rárá ọ̀rẹ́ arákùnrin yóò mọ̀ tó ti rẹ̀. Àtàrírí pàdùpàmọ́. Tẹ̀sí ìrìn tó ń ṣe ni mo ti ṣe bí ọlá ti bọ̀. Kíkèé ìyá ẹnìkan ló fẹ́ lọ bá bá ṣèyàn. ibi fi ìdí àbá ẹnìkan ló fẹ́ lọ bá ṣèyàn. ibi fi ìdí àbá torí àìṣe rí. ihe ẹni tó bá tó ní ìsìnà ọmọ ẹnìkan ní ìyá ẹnìkan ní àbúrò ẹnìkan ìyàwó ẹnìkan ni wọ́n náà bá ṣe tó ń ṣe yìí tí wọ́n náà bá rú ẹ̀fọ́ máa náà. torí kápọ̀ ọ̀rọ̀ rẹ̀ ayé tẹ̀sí wá bàjẹ́ bí pẹ́ lòdì ìtẹ̀ wá kápá ní kò sí tọ́lẹ̀ ọ̀kọ́ bọmọdún náà sí ọlọ́gbẹ́lẹ̀ fún àgbẹ̀lẹ̀ pílẹ̀ sọ́ni ti tẹ́ lónìí ó ti ajá kàwé lọ́dá ọ̀rọ̀ máa fún máa jẹ́ kó ráyè lọ́dọ̀ ti tẹ́ wá láti kó wọ̀ bí ìpè ìyàtọ̀ kí wá ní ìdájọ́ sí iná tó bá jẹ́ pé tẹ́lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kọ́ wà nínú alukuran àwọn ẹ̀ṣẹ̀ kọ́ wà nínú Islam tó jẹ́ pé ọlọ́run bá fi gbèdéke ìyàkalẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ yẹn

Wọ́n tán sábà bá ní ká ṣe fún nínú àlùkòrá mi ní ẹgbà. Nǹkó jẹ pílálà nínú tọ́lọ́pù náà. الزانية والزاني فاجلدوا كل واحد فاجلدوا كل واحد منهما مئة جلدة Ọlọ́kùnrin lọ́mọdé, ó ti lọ́kùnrin ọ̀rọ̀ tó bá bà wá. Kẹ̀sìmí tí ń kúnlẹ̀ wá ní kìkìrì máa ní àtàjẹ́ níta. Wọ́n ní ẹ̀fún kìíní kejì ni wọ́n ẹ̀fún wọn ní ẹgbà hundred hundred. Wọ́n ní atákú tí kò rú mi ní màwá fọ́tò bí kìíní nìlá. Ọba ni ẹ má kàánú wọn ọ̀dà atákú tó kú. Bìkì máa ń lòkú bí má. Wọ́n fọ́tò bí kìíní nìlá. Ẹ má kàánú wọn ọ̀dà tó fi ẹ̀sìn ọlọ́run. Ìgbòdó tó bá kẹsẹ̀ fẹ́ bá wọn. Ìgbòdó tó bá kẹsẹ̀ fẹ́ bá wọn. Ọba tó rẹ̀ pẹ̀pá páyọ̀ ọlọ́run tẹ́ nígbàgbọ́ nínú ọlọ́pọ̀ ìgbòdó. Ìjẹ̀bẹ̀ pẹ̀pọ̀ ọgbọ́ ọlọ́run. Ìjẹ̀bẹ̀ jẹ́ àdára bá wà sọ ààyè bá tó rẹ̀ náà ní mú rẹ̀ ní. الفرق في مكان شركة تبع الجوانب وليشهد عذابهما طائفة من المؤمنين هذا هو الذي يجب سنة ثانية سنة شو غير الناس يقطعون الله أن يسلكوا طائفة من المؤمنين أي الناس كذلك على بعض الجنة الله يفعل àwọn èrò rẹ̀ pẹ̀tẹ̀ nínú àwọn mùsùlùmí ọwọ́ àwọn mùsùlùmí ẹ̀rọ àgbẹ̀kùtà alágbádá kò fẹ́ sí lórúkọ rẹ̀ náà wà tá àlùfáàmìlélà ẹ̀rọ àkọrúkọ rẹ̀ síta kẹ́tù kẹ́tù ápù ó yá ọmọ àbọ̀ta ẹ̀rọ àgbẹ̀kùtà láì ẹ̀rọ ajẹ́ káwọn èèyàn wá wò ó ẹ̀rọ abẹ́rẹ́ sí ti ẹgbà fún wọn lè المؤمنين مرافق الإمام ọ̀rọ̀ ọba ní kí ẹjẹ́ kí àwọn olùgbàgbọ́ òdòdó wá wípẹ́ẹ̀tì ìjìyà rẹ̀ yẹ wá ìjìyà rẹ̀ ni ń ta sọ ìbò ẹni a máa ìwọ ní kí ẹ kó ìlà ẹni náà lè kàn wọ́n wá ìlà àdúrà èèyàn ní láti pọ̀ tọ́rí. àwọn ìwà yìí ti sọ ọ́rẹ́ láyé aṣá o ẹni náà sọ pé ayé àyè ayé ànáyò lè máa tó sáàmà wà láàdù. ẹni náà sọ pé kánípa àlábì náà wà láyé àwọn ayé àti àti ìsọ̀ká lọ́la ti pàdé ní ìrìn àjò tó sàwọn lẹ́yìn lẹ́yìn náà lọ́wọ́ ìlú ọ̀tọ̀ ẹ bá mi ẹjẹ bẹ́ẹ̀ pọ̀ àwọn nílẹ̀ ìrìnàká máa sọ pé jìlá ìdá máa ń di iná ìgbàdáwà ń bá bí ń sáyẹ̀ gan-an èrò ọ̀tọ́ ìráyẹ jẹ́lẹ́ ìgbàtà fowó ṣe obìnrin gbá lórí gbówó lẹ́yìn tí ó bá gbé ara ò mo tó jẹ́ àwọn mẹ́lá náà àwọn mẹ́lá ní lọ́nà

ká tó tó bá jẹ́ kó lọ́ọ́ fìdí ìsìn náà ká lè ta lọ sí ẹgbẹ́ kó má dúró ní ibi tó di, jẹ ọdún kan. Sára, ẹ̀rọ àmà lè fi ní lílé ìdàmì tẹ́ ní ìdàmì yẹn. Àwọn ní lílé ìdàmì yẹn, wọ́n ní yẹn náà wà lára ádùn yẹn fún. Wọ́n kà ní fọ́lẹ́ rárá, wọ́n kà ní fọ́lẹ́ fún àwọn ní rárá. Wọ́n ní lílé ìdàmì tẹ́ ní ìdàmì yẹn. àwọn ní orúkọ alìsùgbọ́n kò lára hajji ṣùgbọ́n àjẹba gbogbo wọn wọ́n pẹ̀lú pẹ̀lú wípé o máa jẹba ọdẹ máa lè dànù tí omi lùfọ́ ló ṣùgbọ́n tẹ́lẹ̀ lé dànù náà sáma àbúkẹ́ lára hajji yẹn ni èyí tó wá fẹ́ tẹ̀lé lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ́nà ni pé kọ́ lè dànù kúrò lórí ẹ̀kọ́ ló kàn kẹwàá wo ìdùnnà tẹ́lẹ̀ lẹ́ وكل شيء يدور على رنان الكرامة ومن تزار إلا يكون فليتزوج قال ولا بلا ولكم واسفنا هل يقاتل بالرجل لله وإنا إليه راجعون قال لي أبلا ولي tóun wá ṣe ṣìnà ìrìn àbáwọn olóòtú ti sáàbù fún ọpa ni o. ṣé rájí ni èmi ẹgbẹ́ tí wọ́n ti rájí ajáde ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìlẹ́lọ́pẹ̀lẹ́lọ́pọ̀ tó fi ọjọ́ mi kan tó ní ní tó wà ní ọkọ̀ ọmọ tó wà lábẹ́ òun ní ọkọ̀ kan. Kúrú pẹ̀lú náà. Lọ́kọ̀ ọlọ́pọ̀ Àwọn tí mo lè yẹ àrájí máa tàlé kàwé. Ọwọ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ náà pẹ̀lú

kéèkì yìí tó ní pé kọ́kọ́ bá wá sọ nípa ìyàwó tiẹ̀ ń kọ́ ìbúra ní ti léyẹ kò ní ìdẹ́lẹ́ ní ìbúra lọ. Bíbá lè lé tó bá ti bìnà bí àwọn ọmọ. Ọ̀pọ̀ sí lórí ìrọ́jì ní ìbẹ̀rẹ̀ wájá ìjà wa parí rẹ̀ ti Ọmọ tó wá tó bá wá obìnrin ti sìnà, ó wá ní oyún sìnà. àbí ó wà ní ọkọ ọkùnrin yìí bá alájọṣepọ̀ wá doyún oyún ìsìnà ó wá bímọ inna lillahi wa inna ilayhi raji'un. kò wá ní ẹ̀kọ́ kan ní bí ní ìyàrá ìṣẹ̀lẹ̀ ilẹ̀kọ́ wọ́n sọ fún àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó bá ti wá lọ pé kan ní lágbẹ̀rẹ̀ ó wá gbé kí ni wọ́n ní àbùkátà fi ọmọ tó bá jẹ́ fẹ́ dì fún ma wá fi tẹ́ẹ̀kì ní ìbílẹ̀ máa gba bẹ́ẹ̀ bí two million naira àbí two point five million naira lábẹ́rẹ́ kó lè máa lọ a máa kàn fáwọn ẹ̀ tó bá ti járe lójú pé fẹ́ yìí yẹn bọ́ síta ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn yìí ọyọ́ máa ti rí kálí máa jẹ́ kan lọ lọ wọ́n fẹ́ lè ẹni bá dáhùn ó dàbọ̀ yìí pé owó òsínlé a máa fara wọn ní tó túnmọ̀ sí bàbá kọ́ ọmọ ọgọ́rùn-ún jọ ní ìsìn ọdún kẹjọ ọmọ ògè lóyìn tí ó sì sí ilé ọkọ tipátipá la máa fi ń di méjì nínú ọmọ ọjọ́ ẹ̀ tí ọkùnrin ò sì kú lọ rí ọmọ ọ̀hún ọmọ akẹ́kọ̀ọ́ ló ti lọ sí pé kílẹ̀ jẹ́ra kẹ́yìn èkì láti ọdún ó sì ló sọ ẹ̀ ìfàànà wọn. abúlé ni orí gún ni òun wáyà ọ̀dùn nítorí rẹ̀. Àlàkọ́sí ló bí ọ̀rọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ní ìdáhùn ti máa wà lọ́wọ́ ní ọ̀rọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ bọ́lá wa bá bọ́ náà tó ń tó wá ní ilé ẹ̀nà àdánwò ìyẹn ti jẹ́ náà tó wá jẹ́ tí wọ́n bọ́ iṣẹ́ àríjà ara tó burú bẹ̀ ìyàwó rẹ̀ wá ń bá ẹrù ó wá lọ bá ara kọ́ńdọ̀m rọ́bà dábòbò ó wá ń bọ́ ìyà rẹ̀ pàtì ẹ̀sìn ẹ̀rù pé jẹ́ sí ibi tí mo fi fèrè o ṣé fèrè ìtumọ̀ rẹ̀ ni pé tó bá ti dọ̀wù sí ọ̀sẹ̀ kó má lọ káàrùn wálé ìpínlẹ̀ tó kó lọ sí náà tí ẹni tí sábà fi ti lókè yẹn bá wa lóyún lọ́jọ́ arákùnrin tí kì ọkọ̀ tó sanwó orí rẹ̀ tó fẹ́ ní ṣùgbọ́n ká tó wá dì í ta ló lọ rẹ̀ òun náà làkúrẹ́ ìdánilẹ́kọ̀ọ́ náà lẹ́sẹ̀ fi parí ìdánilẹ́kọ̀ọ́ akọ̀rí pé gbogbo tó súnmọ́ ó lágbára jò ń lọ orúkọ ọ̀rọ̀ tó wà lórí ti ẹ̀wọ́ sọ̀rọ̀ tó kù. ìdájọ́ tiẹ̀ ń ṣe ìdájọ́ tó kù ìdájọ́ tó súnmọ́ ni bá a ṣe ń sọ fẹ́ni tó yẹ kó wà ní ọkọ̀ yìí tó wá ṣe jìnnà àtọ́fẹ́ àwọn ẹgbẹ́ ìlẹ́lókòtò òṣùpá jáde láyé ẹni tó wá wà nílé ọkọ tó ń bá gbé ọkọ lọ ṣe ìná tó wá gbóyún wá àlùbọ́nà tó lè tẹ̀rọ àjọ. wọ́n lé ní áhìrì ìyá kájá alábìsọ pé Ààrẹ wọn tẹ́lẹ̀ wọ́n lẹ́ni tí ó ṣe ìná pẹ̀lú ọkùnrin yìí. Àyẹ̀wò aláàbọ̀ ní ti ààrẹ. Kódà kó jẹ́ fẹ́ẹ́ fẹ́ torílẹ̀-èdè kan ló gómìnà ẹ̀ṣẹ̀ tó fi lóyún tó fi dorí nígbà tó wá wo sọ wá rí pé nínú ààrẹ ààrẹ orílẹ̀-èdè yẹn ṣe rí bí wọ́n mọ yẹn ṣe rẹ̀ ẹ̀rù tàbí sọ́rọ̀ sọ pé ẹni tí ó bá ènìyàn ṣe náà yẹn wọ́n á tẹ̀wọ́ lókò pa wọ́lẹ́dún ní ọ̀gbìn ẹni tó lọ ma òní bá lè lé tí ń ṣe ọkọ̀ fún ènìyàn tó sanwó orí lórí ẹ̀. ààrẹ orílẹ̀-èdè yẹn bàbá olówó yẹn ọlọ́lá ọlọ́rọ̀ yẹn tó ń ṣàṣìdàmì tó jà nǹkan rẹ̀ báyìí sí ìtẹ̀tọ́ rẹ̀ àti ìdánilójú o tó jẹ́ sí ẹni tẹ̀sí bá kárí àwọn resort tó wá ń sọ fún ẹni pé nínú àwọn mẹ́ta tí àwọn rẹ̀ bí ìkànnì tiẹ̀ sà tó kù ti bàbá lábájá ni òfin ṣẹ̀rí àtìláàmù ń jẹ́ káwọ̀ tó ṣẹ̀ ló wà nípìnlẹ̀ ọkùnrin tọ̀wọ́n ló ń lo ní ìranù aláṣẹ̀dàlù àwọn ọmọ mẹ́ta àwọn olóyún nínú òfin àti ìdàlù lóyún yẹn kàn Ìwọ́lẹ́gbẹ́ lílẹ̀ ráàsì ìwọ́lẹ́ ìrìnàjò ìrìnàjò. Ẹjọba lọ sàkíyèsí ọ̀gọ̀rọ̀ oníṣìná olú ọmọ ló máa ń dúdú tà. Rádàràdà ọmọ máa sábà pọ̀ tí wọ́n ní ilé. A máa wù sá máa wọ̀ lójú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ìgbìmọ̀ tó ń pa ọkọ kọ́ bá lè mọ́kọ́ sí máa kọ̀ lẹ́tọ̀ ọmọ ẹ̀mọ́ ìtọ́ ní àtọ̀rọ̀ ìgbìmọ̀ bàbá rẹ̀. Bàbá yàn kọ́lọ̀ nígbà bàbá ní ìṣẹ̀lẹ̀ àdúrà ẹjọ́ pọ̀ lálẹ́ sábà àwọn tó máa ṣẹlẹ̀ ẹjọ́ náà kọ́lọ́ máa jẹ́ ká bíi sí nàìjíríà. wà máa ní sípàtò tí fílì fàyínàbò yóò sábò nílà òkè yìí. ẹ̀wà wọn tí wọ́n kílà náà jì náà báyìí. yóò sábò nílà òkè tó tẹ̀lé kan lóyún ẹ̀sìn tó a fi jí ma ọmọ tó bí yẹn kì í òun ló lóyún ẹ̀sìn òun ló ṣẹ̀sìn. yóò sábò nílà òkè alákùnrin tó fún lóyún yẹn.

sí ẹni tẹ̀sí kọ́lá fi kàn fáwọn fẹ́ ìlú. Yóò sábò ìdá òní yìí. Lórí ẹ̀ ìdá rẹ̀ ló lọ́mọ yẹn. Yóò sábò ìdá òní yìí. Ìṣẹ̀lẹ̀ dáhùn àbọ̀ tàbí sọmọ ẹ̀ tọ́jọ́ ọkùnrin tó fìyà ìlú. Ìbàdàn jẹ́rìí ìyá kan pàrí látàrán. Ọ̀pọ̀ ọ̀jẹ̀ sọ́ni arákùnrin oníṣìí aláṣẹ dànù yẹn. Kò ní jẹ́ sọ́ni mọ́ rẹ̀. Kò ní jẹ́ orúkọ ẹ̀. Ṣé ó yẹ wa báyìí? Lápẹ̀rẹ̀ arákùnrin yẹn jẹ́ mi sàtò. Ó wà lọ fún Mrs. Sápẹ́yẹ lóyún. Ọmọ yẹn máa jẹ́ ọmọ yẹn máa jẹ́ fún pẹ́pẹ́yẹ. Orúkọ rẹ̀ ni fún àbí. A máa tàbí rẹ̀ sára pẹ́pẹ́yẹ yá rẹ̀. A máa tàbí rẹ̀ sára àríkẹ́lẹ̀ fún àgbò. Torúkẹ́ ni ẹ̀kọ́ ni bàbá rẹ̀. Arákùnrin ò ní tì náà lò. Tó yẹ wa, tọkùnrin yẹn bá kúkọ̀ lè

fọ̀sùlùtọ́ọ̀nù wọ̀líjì ọ̀nà wọ̀líjì náà olórí ìlú tó jẹ́ sùlùtọ́ọ̀nù olórí mùsùlùmí nílùú ló máa wá jẹ́ ẹni tó máa dúró ọmọ bẹ́ẹ̀ lọ́gbọ́ aburú ìṣẹ̀lẹ̀ ọ̀gọ̀rọ̀ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Sọ́rọ̀ rọ́pọ̀ lọ́dọ̀ olùmọ̀, wọ́n sọ́rọ̀ sílẹ̀ tó wà nílẹ̀ lórí tóbìnrin bẹ́ẹ̀ pàápàá tó wá lórí. Láyé bí ìsù nìkáhù, tó lè ṣe nìkáhù lórí. Wọ́n ti dáwọ́ tó ilẹ̀ máa ń ìrìn sáwọn ẹ̀ka àti máa ọkùnrin wá padà ọwá tó ní séèkì ní ọ̀hún. Àwọn

Fálámára àbọ̀bà náà. Ìgbà tó wá súnmọ́ ìyàwó tó fẹ́. Wàjájà náà ábúlá. Ló bá rí pé ìyàwó tó ń fẹ́ yìí. Ọ̀pá ẹ̀dá nígbà yìí á nàbí. Àṣó ti lóyún sí. Ọ̀pá ẹ̀dá nígbà yìí á nàbí. Ló bá lọ sọ́dọ̀ àlejò kò sí ọlọ́run. Àwọn ọlọ́mọdé àgbègbè lè bọ́. Ọ̀pá ẹ̀dá nígbà yìí á nàbí. Mo lọ ẹ̀ṣẹ́ nítorí mo gbé. Bàbá wa kàn bẹ́ẹ̀ ni mo máa ń. Mo lọ ẹ̀ṣẹ́ àlejò ẹni àwọn máa kágẹ́gẹ́ yẹn mú pé mọ́tò ní tàwọn fi kàkà dúró tí ó bá tó níta tó àti níta tó wà lẹ́yìn tó wọ́n máa bá rẹ̀ bá ti dára tó mọ́ sábà tí àwọn ènìyàn ti kọ́ àwọn gbọ́dọ̀ rẹ̀ tà. Màrùmá àdáàlì kárí láti bí ní ìfọ́sílámà wà lẹ́yìn ìfọ́sílámà. Àyẹ̀wà, rẹ̀ ṣèkúrò kò ń ṣèṣe ìṣàyíṣà o tó bá jẹ́ ìṣàyà àhà ilé wa rẹ̀ pẹ̀tẹ̀. Fàrọ̀ Ìyẹ́jẹ́ ká mọ̀ ìpè tóbi ní bá gbóyún tó yí wà nínú ẹ̀rẹ̀ tí wọ́n lẹ́fẹ́ fi ìgbìmọ̀ yún ẹ̀rẹ̀ Ọlọ́jà tí káàjọ́ kan máa ṣe ṣìnà lọ ní. Àwọn tó ti sáfẹ́ ẹgbà ọlọ́run, ẹ̀tọ́ alọ́gbọ́n Àjọba ìdí wà láti fi ìrìnrìn, Bọ̀lá ọkọ̀ ẹ̀rọ fi ìdínà, ìwà ní kò sí ìwà ilẹ̀ ọ̀sẹ̀ àárín ìtàlẹ̀ àwá ti fi. Ìrọ̀lá ti tó lọ́rọ̀ ìtẹ̀sọ́ wájú wà láti fi ìrìn ẹ̀sìn ìyàwó ẹ̀yìn. Tàzáwẹ́dì wà látẹ̀sí bí. Ẹ̀jẹ̀ má ṣe sì náà. Tàzáwẹ́dì wà látẹ̀sí bí. Lọ́lá ìsára rẹ̀ bá gbà mọ́. Tàzáwẹ́dì wà látẹ̀sí bí. Wàlá fẹ́ràn sí ìsìn náà. Wàlá fẹ́ràn sí ìsìn náà. Ọlọ́run ṣe jáwa kò ṣe ọlọ́run jáwa ní ìjàkà torí kí lẹ́sí sọ́pọ̀. Káàbà ń fi náà. Káàbà ọmọ ìyàwó ọlọ́gbẹ̀ fún wọn ni. ولا تجعله بين الهرام فإنما لدفع شهر تخذها وأنت بكي تشفى ولا تجعله إلا الهرام فإنه فإنه فإنه فإنه فإنه فإنه Gbogbo èsì ọ̀sán tó ti gbà. Láàbẹ̀ tí ó fẹ́ mèjì ìlànà ágbègbè báyé ìlànà làbábà tó ló jẹ fún náà. Gbogbo tó ṣe lágbára tán, làbábà tó ló jẹ fún náà. Kí ló wá sẹ́sìn Wáńtà bíbí ìtẹ́síkọ̀ ọ̀wọ́ tó dáàmà tó bù ẹ̀jẹ̀ gbogbo irúfẹ́ ìrọ̀bẹ́ ló máa padà wá sórí dáadé. Láàbà ẹ̀jọ̀ sáré, àtúrọ̀jẹ́ láti kìí àmà. Láàbà dúpọ̀ mú rẹ̀. Ìbáàbò tí òun á lọ́jọ́ tó ńlá, kí ló ń gbà fún? Wáńtà bíbí ìtẹ́síkọ̀ ọ̀wọ́. Kó fi wá rẹ̀ lọ́wọ́ lọ́rùn láti lè máa ṣe, kó tó wà fi ẹ̀sìn rẹ̀ wá lọ́rùn

ìgbóná tí wọ́n kí sí ilé àbí ọlọ́ọ̀bá tó lè fọ́ ìṣàbàwà tó wọ́n ní ẹ̀sán dáadáa tó sáà sábà mẹ́sàn-án kẹtẹ́rẹ́ ọlọ́run ẹ̀yà afẹ́kọ̀ọ́ àti olùsọ́rọ̀ wọn ní kòlùwà